الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdíòbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá àlékún dáadáa àlékún àgbéga máa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún wa lọ́wọ́ nínú ìmọ̀ gbóhùn wa lórí atẹ́gùn yìí nínú àwọn òbí àti gbogbo àwọn mùsùlùmí míì tí wọ́n tún dá sí sí ọlọ́run yìí ọlọ́run máa bá ní ṣàlékún dáadáa fún wọn kó o sì bá ní kó ẹ̀san wọn fún wọn ní pípé ọ̀la aláhàúlà wà láàkú wátà ilá ìlàlẹ́ ìlàdìm ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò ní òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulsamad qasim tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaitani rajim. بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء أخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith èyí tí akẹ́kọ̀ọ́ wa nasiba kamaldeen tí yóò ṣe fún wa. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam. لا يدخل الجنة قطات رواه البخاري ومسلم Translation The Prophet of Allah, peace be upon him, said, The one who goes about with calumnies will never enter paradise. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. We should avoid calumny. 2. We should move away from gossip and slander. 3. Islam discourages prognosing into people's personal affairs ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́mọ́ tí ó bá rí bẹ́ẹ̀ apá kejì ìdánilẹ́kọ̀ọ́ wa tá à ń bá bọ̀ nípa àdábù libas wazina àwọn ẹ̀kọ́ ìsìláàmù nípa tó ní í ṣe pẹ̀lú ìmúra àti ìmáa ṣe ibi tá a dúró sí òun ni pé gbogbo ń tá a bá wọ̀ nínú aṣọ gbogbo ń tá a lò nínú oge nínú ọ̀ṣọ́ ó gbọ́dọ̀ jẹ́ ibi àlálì òun láti mú un ẹlẹ́kejì àáfàá ni ọ̀dà kí wá ní hadul awrọ̀ tá a bá ń sọ wípé a fẹ́ wọ aṣọ a fẹ́ fi bo ìhòhò kí ni ìhòhò lọ́dọ̀ ọkùnrin kí dẹ̀ ni ìhòhò lọ́dọ̀ obìnrin ní ṣókí àáfàá ní àwọn onímímọ̀ ìtàlàfàlẹ̀ òlàmọ̀ fi hùdúdi awrọ̀ ti rọ̀jù nípa pé kí la lè pè ní òhò lọ́dọ̀ ọkùnrin tó jẹ́ pé ọ̀ranyàn ni kò bò ó ọ̀rọ̀ pọ̀ táwọn onímọ̀ sọ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó sọ́márì ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n lọ nínú àwọn àyímọ̀ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù Malik Abu Hanifa ìmáàmù Ahmad bin Hanbal àti ìmáàmù Shafi'i ibi tí wọ́n lọ òun náà ni wípé ìhòòhò ọkùnrin máa bẹ́yìn náà sórí yìí ìlà rùkùbàtẹ́ yìí wọ́n ní ti ń bẹ láàrin ìdodo sí orókún òun ni òwò ọkùnrin tó jẹ́ pé ọ̀ranyàn ni ó gbọ́dọ̀ bò ó àwọn ẹ̀rí tí wọ́n lò òun ni alákọ̀ọ́kọ́ ń bẹ ní àdífẹ́ àfáàwọ̀ abdullahi Omar abbas kọlọ̀ǹba ni yọnu sí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní anabi ní alfakhudhu awrọ alfakhudhu awrọ ànábì àsàlà ó ní sẹ́ẹ̀ rí itan wa yìí tẹ̀ ń wò yìí ìhòhò ni ìhòhò ọkùnrin òun ni ìmáàmù tirimidi gbà wá ìmáàmù bayaki àwọn náà gbà wá sheikh alalbani wọ́n ní hadithun hasan wọ́n ládìísì hadisi tó dáa òun ni. bákan náà àáfà wa amúlù bùnú shuaib ọlọ́mba ni yọ́nú sí wọn àwọn náà tún gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ń ṣàlàyé pé fa iná máa tààtà sọ̀rọ̀ ìlárúkúbátì yìí mínà láàrọ̀ ànábì ń ṣàlàyé pé sẹ́ẹ̀rí ti ń bẹ ní ibi àárín ìdodo sí kíni o orókún ànábì jẹ́ kó yé wa pé ara àhòhò ọkùnrin òun ni ìmáàmù ahmad àti ìmáàmù dárò kútúní àwọn ni wọ́n gba eléyìí wá èyí ni tọ́pọ̀lọpọ̀ àwọn onímímọ̀ tí wọ́n sọ ṣùgbọ́n a rí nínú àwọn onímímọ̀ tọ́já sí pé ń táwọn lọ ni wípé alukubulu wa dubur fakọt àwọn ní iwájú ara àtẹ̀yìn ara nìkan òun ni òhò téèyàn bá ti ara bo iwájú ara mọ́ bí ibi ìbáradì rẹ̀ lọ́dọ̀ tàwọn àwọn ló ti bo ìhòhò wọ́n ní itan tó bá wà exposed téèyàn bá bo itan rẹ̀ lọ́dọ̀ tàwọn kò sí òòlẹ̀ àwọn náà kó àwọn ẹ̀rí tiwọn wá nínú àwọn ẹ̀rí tí wọ́n lò wọ́n ti lo àwọn ẹ̀rí kan àdìsí tíyàwó Aisha rọ̀díyàlọ́wọ̀ á ní á tí wọ́n gbà wá wọ́n lára bí àná nàbíyà sallallahu alaihi wasallam jalisan ànábì jókòó njọ́ kan káṣífàn anfàdì yìí lẹ́ni tó sí itan rẹ̀ lẹ̀ fastadan abubakar abubakar ọlọ́run bá ní yọ́nú sí ọba gbà yọ̀ǹda pé ànábì ṣe ń wọlé ànábì àsálàm ní kọ́ wọlé itan ànábì wà sí sítá ànábì ògbó bákan náà làáfà wa umar àwọn náà gbà yọ̀ǹda sí káwọn wọlé ànábì sàsálàm ọ yọ̀ǹda fáwọn náà wọ́n wọlé lẹ́ni títan rẹ̀ yìí wà nílẹ̀ tí ò ṣe kíni o tànàbí ògbó lẹ́yìn ìgbà náà àáfàá wa Uthman ọmọ Affan ọlọ́mba ni yọ́nú sí wọn àwọn náà bá gbà yọ̀ǹda sí káwọn wọlé ànábì bá àwọn náà fajalasa rasul sallallahu alayhi wa sallam wasawa thiyabahu wọn nígbà tá àáfàá wa Uthman ọlọ́mba ni yọ́nú sí wọn tí wọ́n wọlé ànábì wa tó jókòjó ànábì wa ṣe kí ni ó mú aṣọ rẹ̀ ó ṣe dọ́gbadọ́gba dáadáa tó fi padà bo ibi itan rẹ̀ yẹn anabi wọn ni wà kọ́ọ̀lù anabi àsàlàwà sọ wípé allah astahi min rajulin ṣé kí n má ti ju ọkùnrin kan èèyàn ńlá kan uthman ló ń sọ yẹn tọ́já sí pé testahi min ulmalaika táwọn màlẹ́kà gan ṣe kí ni o tí wọ́n ti ju rẹ̀ ìmáàmù muslim náà gba hadithi yìí wá àwọn onímọ̀ tí wọ́n sọ wípé tó títan ọkùnrin bá sílẹ̀ lọ́dọ̀ ọ̀tá wọn wọ́n ní kì í ṣe ìhòhò jàmáà tá a dáadáa pẹ̀láwọn ẹ̀rí yìí ọ̀rọ̀ pọ̀ táwọn àáfàá sọ lórí ẹ̀ ṣùgbọ́n tọ́já sí pé wọ́n bá àsìkò péréte tá a nílé mọ́ èyí tó rinlẹ̀ jù náà ni pé òhò ọkùnrin láàrin orókún rẹ̀ sí ìdodo kò gbọ́dọ̀ máa wà exposed èyún kárìjà sọ̀la tó bá já sí pé àásì nínú ọ̀run tó túmọ̀ sí pé tá a bá rí ọkùnrin tọwọ́sọ tó dórókún ẹ̀ tó ara kọjú orókún wọ̀nba tó sì kọfá ara rẹ̀ dédodo irú ẹni yẹn nínú ṣẹ̀ríà kò sí òòlẹ̀ tí ọba ti wà ní kíni o iná ọ̀run lásìkò máa ń sọ fáwọn tá a máa ń ṣe rìyádọ̀ exercises ṣẹ̀ríà ọ̀fẹ́ gbogbo ẹ̀sásáìsì tá a ṣe tá a máa fi tan wálẹ̀ tẹ́ ẹ dórí àwa iléèwé mùsùlùmí náà gbogbo intersport tá a bá ń ṣe títa àwọn ọmọ ń sílẹ̀ pàápàá àwọn ọmọ secondary school tí wọ́n ti bàlágà ká gbà wípé léyìí ọ̀dà tó nínú àgbọ́yé ẹ̀sìn ìsìláàmù wa kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ jẹ́mọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ à ń bọ̀ wá sórí tóbìnrin náà o àwọn àáfàá ní tá a bá ti lè gbọ́ ilé iye ó tún kù nǹkan tá a dì mọ́ ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ lè wà nínú òrun tó bá jẹ́ sí pé ọkùnrin fẹ́ kírun ni ìhòhò rẹ̀ tún lékún lẹ́yìn ìgbà tó bá bo ohun tí ń bẹ lórókún sí dodo tán ó tún gbọ́dọ̀ fi nǹkan lé èjìká rẹ̀ torí àwọn àdífì tó wáyé tán bíi ànábì àsálà nípa àrùn ọkùnrin tànàbì ní ọkùnrin mùsùlùmí ò gbọdọ̀ kírun láìsà àlá àti kì í ṣe tí nǹkan kan ò wà ní síléjìká rẹ̀ tó túmọ̀ sí pọ́kùnrin tí ó kírun fọlọ́run tí ó bò ó rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti gbobi tá a sọ ìtàn ó tún gbọdọ̀ ní aṣọ tí ó fi séjìká bíi lápẹ̀rẹ̀ kéèyàn pa kájà aṣọ bá a ṣe máa ń pa kájà aṣọ ńlẹ̀ yorùbá tí èèyàn ó mú aṣọ kan lọ bí àwọn alálàájì bá ṣe máa ń ṣe yẹn tó jẹ́ pé aṣọ kan yọ lọ sí apá ọ̀tún ìkan lọ sápá òsì tó bá ti bo èjìká wọn ibi igbá àyàbá yẹn ọba àsìlẹ̀ èèyàn lè kírun kódà kéèyàn fẹ́ ṣe náà fìlànà rẹ̀ náà lọ́ba ara pa kájà aṣọ tó ti bo orókún dèdòdò ó sì wà aṣọ sì wà ń bi èjìká rẹ̀ ó lè kírun fún ọlọ́run kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù ìsìláàmù faramọ́ ìhòòhò wa a gbọ́dọ̀ sí ilẹ̀ tọ́ba wa jẹ́ ìhòòhò tóbìnrin ibẹ̀ yẹn lọ́rọ̀ àwọn onímọ̀ ti pọ̀ ọ̀rọ̀ tó sì wà lórí ẹ̀ lágbára púpọ̀ ṣùgbọ́n kòlásọ́tùlù kọ́ọ̀lù sọ́márì ń táwọn onímọ̀ sọ ọ̀rọ̀ méjì òun náà ló súnmọ́ òdodo nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ làwọn onímọ̀ tá lọ síbi pé gbogbo ara obìnrin òun ni òhò gbogbo ara obìnrin lobìnrin gbọ́dọ̀ bò ibì kankan ò gbọ́dọ̀ yọ́ọ̀lẹ̀ nínú ara rẹ̀ ìyẹn lẹ́sẹ̀ rí àwọn obìnrin nínú àwọn obìnrin tán múra bí ẹni ọlọ́run tí wọ́n wọ gbogbo aṣọ wọn ó bo ojú wọn wọn ó tún lo glove wọn ó bo ọwọ́ wọn wọn ó bo ẹsẹ̀ wọn se yeye elese bá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹlẹ́ṣẹ̀ ni ọ níwájú ọlọ́run má àwọn obìnrin ẹni rẹ tí bo gbogbo òwò ara wọn yìí lábala àmúra o obìnrin tó bo gbogbo ara rẹ̀ ó ṣe ń tọ́lọ̀wọ́n bá àlékè ọlá fẹ́ àwa rí nínú àwọn onímọ̀ náà táwọn ní wípé obìnrin ọ bo gbogbo ara rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tàwọn kò sí ní tó burú tó bá rárá yọ ojúlẹ̀ àtọrùn ọwọ́ ẹ rí pé tẹ́ ẹ bá wo tiwọn náà wọn ò ní kó wọ aṣọ bọ́ǹfò wọn à ní kó fi itan lẹ̀ wọn à ní kó fi ẹsẹ̀ lẹ̀ yóò bo gbogbo ara ẹ̀ àwọn ní ṣùgbọ́n lọ́dọ̀ tàwọn tó bá rárá yọ ojúlẹ̀ bí ìgbà táwọn obìnrin bá ń ṣe ájì yẹn tó ara yọ ọrùn ọwọ́ lẹ̀ wọ́n ní lọ́dọ̀ tàwọn náà wọ́n ní òsì tó burú ń bẹ̀ erik rí i bá wo méjèèjì yìí gan pẹ̀lú ń tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò múra níbẹ̀ ṣe ṣe fẹ́ a gbọ́dọ̀ wo aṣọ tí yóò bo gbogbo ara ó aṣọ obìnrin máa ń balẹ̀ nínú ẹ̀sìn obìnrin balẹ̀ dẹ́dẹ́ yóò fẹ̀ nígbà bá débi aṣọ obìnrin ọlọ́run jẹ́ wa yìí náà tọ́ra aṣọ obìnrin obìnrin ó ní bíi mẹ́jọ jẹ́mọ́ tó nígbà bá ti gbọ́ yé pé wọ́n fẹ́ kóbìnrin ó bo ara rẹ̀ kò gbọ́dọ̀ wọṣọ tó táìtì mọ́ lára àsáwá tá a jóbi mùsùlùmí wọ́n nílé la ti kẹsàn lóde ẹ jẹ́ káwa náà ò gbìyànjú àwa tá a jóbi ká máa múra dáadáa ká jẹ́ káwọn ọmọ wa ọmọ bóde ńlé lẹ́ni tó lo ìjáàbù wọn ẹ̀sìn ní kìí ṣe uniform in ló fi já sí wípé gbogbo ayé lóbi mùsùlùmí ti máa ń lò ìyẹn la ṣe ń sọ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbógun táwọn ti ń lò jáàbù ẹ̀sìn ọlọ́run nìjáàbù o kìí ṣe àṣà o òfin ọlọ́run ni o tá a sì máa máwọn ẹ̀rí ẹ̀wà fún wa láti inú alukur'an àti sunna kọ́lọ̀ ń kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bí ìdánilẹ́kọ̀ọ́ ìbá ṣe ń lọ kódà àwọn ìlú èbó wọn gbógun tàwọn ọmọ tó ń lò jáàbù mọ́ wọn rí jáàbù sí problem kí ló ń bẹ lọ́pọlọ rẹ kí ló fẹ́ fi dá sáwùjọ kí wọn náà mọ̀ wá di Boko Haram kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá rẹ̀ ń tọ́kẹ́kọ̀ọ́ kò lè jẹ́ boko haram láíláí aláìmọ̀kan ni ọmọ jẹ́ boko haram láṣẹ ní ká fààyè gba àwọn ọmọ tán ń ṣẹ̀sìn láwọn ilé ẹ̀kọ́ gíga ni láwọn ilé ẹ̀kọ́ tán ti ń kọ́ nípa ìmọ̀ ṣègùn ni àti gbogbo àwọn ilé ẹ̀kọ́ ìtorí ń tẹ̀sìn ti wá sọ òun nìyẹn tí islam ò sì ní kéèyàn má ṣe ẹ̀sìn rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á wà á mú láti bi dọ̀wábìtù libas lè rìjà kí làwọn ìlànà àwọn òfin àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìmúra àtọkùnrin ìyẹn láàkọyanjú nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ nígbà tá a bá wá parí ẹ̀ á wà bọ́ síbi àwọn ìlànà aṣọ obìnrin àtàwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ ìyẹn ni tọ́lọ̀ ń fẹ́ tí ò ní jẹ́ káwọn àdánwò àrẹ́pù obìnrin àfábá obìnrin lò pọ̀ tí ò ní jẹ́ kádánwò tó ń ṣẹlẹ̀ náà lù kọ́ máa ṣẹlẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ ká lè máa lo òfin rẹ̀ àtìlànà rẹ̀ o tí wọ́n bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ilé ẹ̀kọ́ mufleon high school tó wà ládùúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn àwọn náà sonígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká bá wọn kéde fún gbogbo mùsùlùmí annual ramadan lecture ẹlẹ́ẹ̀kan lọ́dún tílé ẹ̀kọ́ ìmọ̀ ṣe nínú ààwẹ̀ yóò tún wáyé ní may eighteen may eighteen two thousand and nineteen ìyẹn ní ọ̀jẹ̀ sátidé ẹlẹ́kejì nínú ramadan nínú ọgbà ilé ẹ̀kọ́ wa òun ni annual ramadan lecture yìí òun náà ni yóò ti máa wáyé abẹ́lọ́n kó fún wa ṣe ustaz abdulkabir muhammadul awal tán jẹ́ ìmáàmù adọ́gba central mosque níwòrò àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa ní tí wọ́n fi máa bá a sọ̀rọ̀ náà ni pé coping with difficult times islamic panacea àsìkò le ìnira ń bẹnu àsìkò kí ni islam sọ ojútùú wo ni islam wá sí abẹ́lọ́n kọ́ làwà nínú àsìkò líle kó sì máa sàlámà rí wa nírọ̀rùn àìbá àwa àmọ̀ ẹlẹ́fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ mufleon high school abẹ́ ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀sìn Islam ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé èmi lọ́mọ yáyẹ́ ẹ̀sìn Islam Rasheed Hashim alaykum wa rahmatulahi wa barakatuh.